mi ò ní fi ìdílé adéríbigbé lọ́kàn balẹ̀. bàbá máa fọ́ lálàáfíà. àmín. ẹ bá ní ẹ̀jẹ̀. ìmọ̀ sí ọgbẹ́ mi bá bọ́ ni. torí pé ẹni tó bá kàn ló mọ̀. o fẹ́ wá solution sọ̀rọ̀ tó wà lẹ́yà ni. níbo ló ti wá níbo ló owó tí mo dárúkọ yìí láti lè fi clear gbogbo nǹkan tí ó wà nínú ẹ̀ ó léwu fún mi. kò sí àmì ìwọ ọlọ́run kò sí àmì ìwọ ọlọ́run báwo ni ọlọ́run ti sábà pé ìgbàgbọ́ òdodo ni o ní. pẹ̀lú ìgbàgbọ́ mi lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mò ń sìn mọ̀ pé mò ń sìn ọlọ́run. wá fẹ́ rí lọ. ojúṣe mi láti tọ́jú ọkọ mi ó ṣe jẹ́ ojú kan ọ̀pá lọ́wọ́ tí lójú ojú kan ọ̀pá lọ́wọ́ tèmi náà. ìhòòhò tó já yìí ó ṣàwòrán ọlọ́run tí a ń sìn ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá kò dójú tì kò ní dójú yìí.